Hello ẹ̀yin èèyàn mi nílé <laughs> a tún ti padà dé lórí ètò lénìí bẹ́ẹ̀ ni èmi ọmọ yín náà ni àràbà òwò mọ́ ojú tì rókò bẹ́ẹ̀ ni èmi lọmọ olúndùn ọmọ àtàgbàtọrẹ ọmọ òré ìkọ̀kóhun ọ̀ṣọ́rọ̀ ọmọ aláwọ̀ tòtò ọmọ adára bíi ẹ̀ ń wẹ̀ṣẹ̀. <laughs> èmi ni adébísí ọmọ ìjẹ̀bú tó tẹ̀dó sí ìlú èkó adébísí ọmọ ìjẹ̀bú àwọn ènìyàn tètè mọ̀ mí ládùúgbò tó máa pè wọ́n ní ìyá ìjẹ̀bú ìyá ìjẹ̀bú ẹ má pè mí ní ìyá ìjẹ̀bú yìí tí ìjìyà o ọmọ ìjẹ̀bú ni mí èmi ni adébísí ọmọ ìjẹ̀bú tó tẹ̀dó sí ìlú èkó wọ́n owó ìjẹ̀bú owó kẹlẹ̀bẹ̀ ìjẹ̀bú owó ìtọ̀ ìjẹ̀bú owó aṣọ tí ìjẹ̀bú bá wọ̀ owó ni ẹrú ní jẹ́ òjò nílẹ̀ ìjẹ̀bú nílé bàbá tètè wa kò sẹ́ni tó ń jẹ́ òjò ẹ̀wẹ̀ ni ọmọ yín náà ni atúkìyín káàbọ̀ sórí ètò lẹ́ni ètò akíyín akíyín ní Orísun. bẹ́ẹ̀ ni akíyín lẹ́tò ètò lakíyín lórí ìkànnì tá a wà yìí Orísun ayọ̀ ẹ̀yin ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ẹ̀yin wà lójú oorun ni ẹ bá ń jẹ́ àwọn tó ń sùn ẹ jẹ́ kájọ jẹ̀gbádùn ètò yìí ẹ jẹ́ kájọ kẹ́kọ̀ọ́ lára ọ̀tọ̀ àti ọ̀tún bẹ́ẹ̀ ni lórí ìkànnì tá a wà yìí orísun ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n hmm. ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín àkọlé tá a fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ lénìí ni pé báwo la ṣe ń ṣe láwùjọ kí ni a ṣe ń sọ̀rọ̀ láwùjọ báwo la ṣe ń múra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní ẹ̀ka Yorùbá pátápátá báwo la ṣe ń ṣe ságbà báwo ni wọ́n ṣe ń bọ̀wọ̀ fágbà torí ìgbà tí mo kéré mo rántí wípé ọmọ à ń kọ orin kan létí wa pé jíko ẹ ẹ jíkoro rí wẹ̀ kí o mọ́ réèkánná rẹ wọṣọ rẹ gbọ́ àyíká rẹ tó dára lásìkò má jẹun jù má jẹun jù bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ jẹ́ ká bọ̀wọ̀ fágbà ẹ jẹ́ àgbà ẹ má jẹ́ ataṣọ àgbà mọ́lẹ̀ àbí akẹgbẹ́ mi. bẹ́ẹ̀ ni ṣe rí nǹkan tá à ń sọ ni wípé ètò tí a mú wá fún yín yìí ni à ń pè ní ìwà rere báwo ni ìwà wa ṣe rí ní àárín àwùjọ nítorí wípé ìwà lẹ̀ṣọ́ o ìwà lẹ̀sìn ìwà ni ẹwà ẹni tó bá rẹwà tó sí bó o ṣe lè rẹwà kó o tàn tó tí o bá ti ní ìwà ìyá ìyá mi á ní òtún fẹ́ńtẹ́ kúkẹ́ ẹ wo ìwà lẹwà bẹ́ẹ̀ ni ìwà rere láàrin àwùjọ òun ni àkórí tí a mú wá fún yín lẹ́nìí a dẹ̀ máa sọ pàtàkì ìwà ìkíni nítorí wípé àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó yẹ kí a ti mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wípé ìwà ṣe kókó ìwà la fi ń lo ilé ayé ṣẹ́rí ó lè mọ oríṣiríṣi nǹkan ó tẹ̀ ní mẹ́ńtọ̀ mi kan tó máa ń sọ nǹkan á ní wípé character will take you long journey but your skill will take you on a short journey tó túmọ̀ sí wípé ìṣe nǹkan tí o lè ní ọpọlọ tí o lè ní ó da gan ṣùgbọ́n níbi tó máa gbé ẹ dé tó bá wá fi ìwà kún ẹwà tó fi ìwà kún ọpọlọ ó máa gbé ẹ débi gíga ṣeré ọ̀pọ̀ èèyàn ló tiẹ̀ jẹ́ wípé kì í ṣe pé wọ́n mọ̀ ọ́ ṣe tó bẹ́ẹ̀ gẹ́ ìwà wọn òun ló gbé wọn débẹ̀. bẹ́ẹ̀ ni ìwà wọn ló gbé wọn débẹ̀ báwo ni ìwọ ṣe jí nínú ilé tá a ti bí ọ jáde ǹjẹ́ dáàdi what's up how far how was your night kò burú àmọ́ ní ẹ̀yà Yorùbá mo rí kó lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí nǹkan fi kọ́ àwa ó yẹ kó o dọ̀tán kó o nà fẹ́lẹ́ kó o sì ní bá mi ẹ kú ojúmọ́ re ṣé dáadáa lẹ jí bẹ́ẹ̀ ni ó lè kàwé bẹ́ẹ̀ ni ìwé dáa púpọ̀ àmọ́ a ò gbọ́dọ̀ fi àṣà àtìṣe lẹ̀ kódà ohun tí mo lérò ni pé àṣà àtìṣe ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ ìdílé ìgbéyàwó tó fi ń forí ṣánpọ́n ní sáà tá a wà yìí ó sì jẹ́ nǹkan tó jẹ́ ká mójútó dáadáa ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn bá a bá dé a ó jọ jẹ̀gbádùn ètò ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Hmm káàbọ̀ ẹ kú ìjókòó ṣèdí òta yín ẹ kú lé làǹkárá lé ẹ káàbọ̀ làǹké èrò ọ̀nà ohun tí à ń sọ ni ohun tí a mú wá fún etí ìgbọ̀yìn tá a fẹ́ ká jíròrò lé lórí òun ni ìwà rere láàrin àwùjọ ṣẹ́rí Yorùbá wọn káràmásìkì ìkíni tí wọ́n bá rí ọmọ Yorùbá ìbá àjọbìnrin ìbá àjọkùnrin tó bá kọjá níwájú àgbàlagbà tí kò kí àgbà wọn máa wò wípé ọmọ yìí nínú kí wọ́n má kàn án lé rárá àbí kí wọ́n kọ̀ọ̀kan kó má gbẹ̀kọ́ irú wọn náà máa ń sọ ní wípé àkọ́ ìgbà àbí ìkọ́ kò wá da ọmọ tí wọ́n bí ní èrè ọmọ káàárọ̀ òjíire tá a bá ní káàárọ̀ òjíire tó túmọ̀ sí wípé ìkíni ni báwo la ṣe máa ń kí àwọn òbí wa nílé báwo la ṣe máa ń ṣe rí òbí èmi wọn ò tiẹ̀ tọ́ wọn wọn ò tọ́ wọn dáadáa ẹ má bínú omi ò bu yín o kò rọrùn o ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó wípé ó yẹ ká fi tó ọmọ láti kékeré ṣẹ́rí nígbà míì wà tí wọ́n bá ń bá ọmọ kékeré wí ọmọ ní àìfilẹ̀ ọmọ kékeré ni hmm, ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ ló ń pọ́n àánú yín ò ṣe mí ẹlòmíì ò tiẹ̀ kọ́ ọmọ ẹ̀ bí wọ́n ṣe máa ń kí sẹ́ni tí ò tiẹ̀ kì í kí ìyá ẹ̀ láàárọ̀ kò ní kí bàbá ẹ̀ láàárọ̀ láwa rárá ìta mélòó wà lára ìta ẹ jẹ́ kí n sọ fún yín gẹ́gẹ́ bí obìnrin ẹ jẹ́ ká tẹríba fàgbàlagbà ẹlòmíì tó bá fẹ́ ká gbàlagbà á kàn ṣe ai ẹlẹ́mìnì ẹ ra sàn ó máa ń yà mí lẹ́nu mo máa ń wòye pé ọmọ ilẹ̀ Yorùbá mo máa ń bá wọn tó súnmọ́ mi mo máa ń bá wọn jà wọ́n máa ń bú mi dáadáa wọ́n máa sọ pé èmi mo fẹ́ wọlẹ̀ ẹ jẹ́ kí n wọlẹ̀ nítorí wípé ọ̀tọ̀ ní ká bí ni ọ̀tọ̀ ní ká túra ní bí ọ̀tọ̀ ní ká tọ́ ni ọ̀tọ̀ ní ká túra ní tọ́ ọ̀tọ̀ ní ká kọ́ ni ọ̀tọ̀ ní ká túra ẹni kọ́ ṣẹ́rí kò dìgbà tí kì í ṣe gbogbo nǹkan làwọn òbí wa máa máa kọ́ wa báwo ni a ṣe ń kí àgbàlagbà ní ìta ẹlòmíì àti ẹ̀rí ẹgbẹ́ gan títí ẹnu ẹ̀ wúwo ká tó wá sọ pé àgbàlagbà ẹ kò rọrùn kò rọrùn kí ènìyàn kó dàgbà láti ìpele kan ibi tí wọ́n wà yẹn ẹ tí ì dé bẹ́ẹ̀ wọ́n ní wípé nǹkan tí àgbàlagbà bá jókòó tí ó bá rí tí ọmọ kékeré wa tó bá gorí àjà a ò lè rí bẹ́ẹ̀ ni ẹjọ́ yìí kí ni ó ṣe pàtàkì àti wípé báwo ni aṣọ tí à ń wọ̀ báwo la ṣe ń múra sí ẹlòmíràn báyìí bíi kó rìn òwò bíi kó má wọṣọ rárá ni bí ìdajì gbogbo ọba tí ìṣe dẹ̀ báyìí máa máa wò pé kí ló dé máa dẹ̀ rẹ lóbìnrin ẹgbẹ́ mi máa dẹ̀ máa mi rí wípé hmm, eh, èèyàn ló dẹ̀ rẹ àwọn èèyàn máa wò mí pé kí ló ṣe é ó máa ń yá <laughs> eh, àbí fashion yẹn náà ni ló ti ń bayé jẹ́ yìí. bẹ́ẹ̀ni fashion yẹn ń bayé jẹ́ ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín nípa orúkọ tá à ń jẹ́ bẹ́ẹ̀ni orúkọ ọ̀sàmì orúkọ tá à ń pera wa orúkọ tí a fi pè wá nígbà tí wọ́n bí wa àṣàkẹ́ àjàdí àkànní àdùfẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń jẹ́ àṣàkẹ́ bẹ́ẹ̀ bá máa fire wa lórí ẹ̀rọ ayélujára yóò máa di ṣáàkì ṣèbí inú omi lẹja ń gbé bẹ́ẹ̀ ni èwo ni ṣáàkì láì ṣe manmade láì ṣe yémẹ́já tó àṣàkẹ́ di ṣáàkì bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni àyìnkẹ́ náà máa jẹ́ yinks bẹ́ẹ̀ ni lórí lórí bá a ṣe ń sọ lọ ẹ̀yìn aráalé mo rí pé èyí náà rẹ́rìn lódì kejì lọ́hùn ẹ jẹ́ àjọjà àǹfààní ètò ìtorí pé kí ni àṣà ti ṣe Yorùbá ó dáa púpọ̀ mi ò sọ wípé àwọn ẹ̀yà tó kù ò dáa àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà kí la ṣe ń múra sí láwùjọ báwo gan ni nínú ilé nígbà míì ẹ rí ẹ ọ̀dọ́bìnrin tó ṣẹ̀ lọ́kọ àbí ká sọ pé ó ti pẹ́ lé ọkọ abílékọ bẹ́ẹ̀ ni ìmúra tí wọ́n mú jáde níta bí ọkùnrin bá wá dẹnu kan wọn tó jẹ́ àpọ́n ó máa sọ pé ṣó rọ́wọ́ mi ni gẹ́gẹ́ bí àwọn ọmọ Ìbàdàn sọ ó pò rọ́wọ́ mi kì í ṣe nípa ọwọ́ àbí ríǹgì tó fi sọ́wọ́ ẹ ìṣesí ẹ ìmúra ẹ ni ó sọ irú èèyàn tó o jẹ́ gangan torí pé kí ni gbogbo n tá lóde òní ìwọ ọkùnrin tí ṣòkòtò ń jábọ́ díẹ̀ hmm, nígbà tí mo ṣe ìwádìí ráńpẹ́ ní ìlú kan tí wọ́n pè ní Amẹ́ríkà nílùú tó súnmọ́ wa ń bí wọ́n ní àwọn ẹlẹ́wọ̀n ní ṣòkòtò máa ń jábọ́ dì wọn ọmọ oníbìníran nípa ẹ̀sìn Islam apẹranjọ́ súná ẹlòmíì kódà ẹlẹ́sìn kìrìsìtẹ́nì míì náà máa ń pẹran níjọ́ súná ọmọ ẹ̀ kí ló wá dé tá a sọ lẹ́nu ẹ̀yin ò sì mọ̀ pé ọmọ tó bá sọ lẹ́nu àpò ìyà ló sokọ́ ẹ jẹ́ ká wo ìmúra wa lóde òní mo máa ń sọ kọ ọlọ́pàá ò lè mú mi báwo lọlọ́pàá ṣe fẹ́ mú mi torí pé ìrínisí nìsọnilókò bẹ́ẹ̀ ni <laughs> èmi ni mo sòwe yẹn bẹ́ẹ̀ ìrínisí nìṣenilọ́jọ̀ ni wọ́n máa ń pè àmọ́ èmi sọ wípé ìrínisí nìsọnilókò hmm. bá a ṣe ń rìn la ṣe ń kó ni Yorùbá wí tó tó bí òwe ẹ̀yin àgbà tẹ̀ ń wí ètò yìí wàá ọmọ mi àṣẹ ìyá wa hmm. bẹ́ẹ̀ ni ẹ <laughs> w wò ó lórí ètò yìí èmi àti yín àjọjẹ gbádùn dáadáa àbí kí ló dé sọ. ẹ wò ṣó ti rí ọ̀rọ̀ ìyàwó ilé tó mẹ́nu bà yẹn hmm. ohun gógó ni mo tiẹ̀ fẹ́ sọ èmi nígbàgbọ́ wípé ọmọbìnrin tí a bá kọ́ nílé eré tí ìyá rẹ̀ sì jẹ́ ìyá rẹ̀ kò ní ronú wípé tóun bá délé ọkọ kóun má bá ìyá kan lé hmm. mo máa ń wò wípé àwọn àṣà èrò owó nìyẹn níbo náà tún ti gbọ́ yẹn wípé àti bá délé ọkọ ó túmọ̀ sí wípé kò lẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n ń pè ní àbí ìkọ́. bẹ́ẹ̀ ni àbí nítorí àwọn ni wọ́n ni ọmọ burúkú tó máa ń kó pọ́npọ́ bá ìyá ẹ̀ hmm. nítorí ẹlòmíì báyìí ata àtọ́jú ìrùn ni àwọn àti ìyá ọkọ ẹ̀ tó bá jẹ́ wípé ìyá tó bí i nìyá ọkọ ẹ̀ ṣé ìwà tó bá ń wù tí ìyá ọkọ tó lè wù sí ìyá tó bí i hmm. tó túmọ̀ sí wípé nílé ọkọ ìwà ṣe kókó ìmúra gẹ́gẹ́ bí akọ ẹgbẹ́ mi ti sọ ìmúra àti wípé báwo la ṣe ń sọ̀rọ̀ sí ìsọ̀rọ̀ sí láwùjọ hmm. ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí a mọ bí a ṣe máa bọ́mọdé sọ̀rọ̀ bá a ṣe máa máa gbàgbàlagbà sọ̀rọ̀ ọ̀gá tó ń bẹ níwájú wa ẹni tó ń bọ̀ lẹ́yìn wa gan ẹ jẹ́ ká mọ̀ bá a ṣe máa máa bá a sọ̀rọ̀ nítorí wípé àwọn kan wà tó jẹ́ wípé wọ́n mọ̀rọ̀ gbọ́ wọ́n dẹ̀ ní wípé sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ nítorí ṣé rí àwọn èèyàn kan wà tẹ́ bá sọ̀rọ̀ fún wọn máa mú yín sínú ọ̀rọ̀ tó dẹ̀ ti sọ yẹn ẹyin ni kò ṣeé ṣe kí ni kò ṣeé kó tó bá dẹ̀ ti sọ tó bá ti fi lè jábọ́ tó ti ṣe pẹ̀ báyìí ló bá tán hmm kò látúnṣe mọ́ tó túmọ̀ sí wípé ibikíbi tí a bá ń lọ ibikíbi tí a bá ti bára wa ipòkípò tí a bá lè bára wa ẹ jẹ́ ká máa ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsí ó ní nǹkan tó máa ń pè ní ìkóra ẹni ní ìjánu ẹ jẹ́ ká máa kóra wa ní ìjánu tó bá fẹ́ ṣeré ṣeré níwọ̀nba tó bá fẹ́ bínú bínú níwọ̀nba tó bá mọ̀ pé mọ̀rọ̀ sọ má ṣàsọtọ̀ ọ̀rọ̀ àwọn kan wà ẹnu wọn jó àsọtọ̀ ọ̀rọ̀ bá wọn jẹ́ nínú àṣà yorùbá a máa ń kóra ẹni ní ìjánu a máa ń ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsí àti wípé àwọn oge tí a máa ń ṣe yìí náà ẹlòmíì ó máa mú tàtù á wá yá sí gbogbo ara á yá ẹjọ ṣé ní mo máa mo béèrè kan lọ́wọ́ ìyá ìyá mi kan tó kú o mo sọ fún wọn pé mo ní ìyá o kí ló dé tí ẹ fi kọ orúkọ sí apá yín wọ́n ní wípé àwọn fi ń sàmì ní pé tó máa fi rí wọ́n máa ti mọ̀ pé ní ayé àtijọ́ ìdílé báyìí ló ti wá hmm. wọn ò dẹ̀ kí n kọ́ síbi tó jẹ́ ẹlòmíì wọ́n ti wá sọ di kí ẹlòmíì ó lè ya tàtù sí ahọ́n ẹlòmíì ojú abẹ́ wọn wá ya tàtù sí ṣé oge náà wà nìyẹn ẹ jẹ́ ká ṣe gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsí ẹ̀yin ọkùnrin tí ẹ̀ ń dírun tí ẹni tá a bí ń dàdà gan wá bó ṣe máa gé torí ẹ̀ a tó wá sọ̀wọ́ tó o sò kan mọ́kan tó o mú ṣòkòtò tó o gbé ní bẹ̀bẹ̀rẹ̀ ìdí tó o mú ẹlòmíì bọ́ksà ìdọ̀tí o tẹ́lòmíì bá ságì báyìí màmá wò wípé ṣé oṣù kan ló ti fọ̀ ọ́ ni. mọ bínú akẹgbẹ́ mi yóò pọn bí àlàárì ni ẹ̀yin ará àlàárì ẹ má bínú. dẹkọ bẹẹ mú mi ìwúkú sí mi ẹ wò ó <laughs> ṣe ti rí nǹkan tá à ń sọ ni wípé ìwà lẹ̀ṣọ́ ọmọ ènìyàn ìwà òun ni ìṣe àṣà ilẹ̀ Yorùbá ní ìṣe ní ìwòwàsí ìjẹun sí ìsọ̀rọ̀ sí ìkíni bí a ṣe ń ṣe ní àwùjọ àti wípé báwo la ṣe máa ń gbẹ ènìyàn mọ́ra ẹlòmíì ó kórìíra ọ̀rọ̀ nǹkan ò lè ta sí lára ó máa ti ṣe gbìnrín ẹ máa rò bẹ́ẹ̀ pé wọ́n da wèrè pè sí lára ni kí ló dé kí ló dọmọ Yorùbá ni wá ẹlòmíì kẹrẹ kó máa gbàlagbà kó ọmọdé a máa wọ ah láyé láyé yín ẹ lè bá mi sọ bẹ́ẹ̀ ẹlòmíì kò indirect insult àwọn àní ah tí kì bá ṣe pé jù mí lọ ni tí kì bá ṣe tí kì bá ṣe pé jù mí lọ yẹn lásán Yorùbá sì bọ̀ wọ́n ní wọ̀nyí ṣó bá ilé ìbú àgbà tí kì bá ṣe pé jù mí lọ yẹn lásán ó tó èbú má sàn kàn mí lẹ́yìn yẹn tó túmọ̀ sí wípé bọ̀wọ̀ fàgbàlagbà ọmọ mi tó bá rágbàlagbà ń ta bó ṣe máa kéèyàn èèyàn kó sàn kankan fún mi ìkan nínú àwọn gbòógì eléré orí ìtàgé wa yìí ni ó ní ọmọ kan àwọn fẹ́ wọ inú ẹnivétọ̀ ó dẹ̀ rágbàlagbà méjì kò dẹ̀ mọ̀ pé ní tó fẹ́ lọ bá yẹn lẹ́nu tó fẹ́ lọ síìkì ẹ̀pù lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ń kọjá ó tọ̀nà ẹ̀kọ́ ló kàn ó ó kàn ṣe wúruwúru ó kàn sún ó kàn fẹ̀gbẹ́ rọ́ wọn ni àwọn dẹ̀ wò báyìí àwọn wò wò wò wò wò pé àwọn ọmọ nǹkan táwọn fẹ́ sọ ìgbà tó rí ẹ̀mà wa mú un níbi tí ìwà tí kò ti ní gbé interview tó ń lọ fún ẹni tó tẹ̀lé eléré orí ìtàgé yìí ló fẹ́ lọ ṣe interview lọ́dọ̀ ẹ̀ ìgbà tó máa débẹ̀ wọ́n ṣe bíi pé nǹkan kan ò tiẹ̀ ṣẹlẹ̀ ọmọ yìí má wà intelligent ò bọ́rọ̀ lóyìnbó kí ló ja ìwà nítorí pé àìbọ̀wọ̀ fàgbàlagbà ni ò jẹ́ káyé ogun àti wípé àwọn ènìyàn sọ wípé aṣọ ńlá kọ́ lèèyàn ńlá o ò mọ orí èèyàn tí ẹni tó rí yẹn ò mọ ẹni tó jẹ́ títẹ̀rí ẹlòmíì ó lè tiẹ̀ lè má jámọ́ nǹkan kan ṣùgbọ́n ó lè sọ̀rọ̀ ẹ létí èèyàn kan tó máa yí ìgbé ayé ẹ padà báwo la ṣe ń hùwà sí ẹni tó kéré sí wa ẹni tó dàgbà jù wá lọ ẹni tó ní ipò jù wá lọ àti ẹni tó nílò ìrànlọ́wọ́ wa báwo la ṣe ń hùwà sí wọn. báwo la ṣe ń hùwà sí hmm. wọn bẹ́ẹ̀ ni ni akẹgbẹ́ mi sọ má bínú mo fowó àtọmọdé ẹlẹ́nu kí n tó gbàgbé gẹ́gẹ́ bí alákọ̀ọ́gbàgbé ó ní nǹkan kan tí mo fẹ́ sọ fún àwọn aráalé kájọ jẹ ìgbádùn ẹ̀ ṣé ẹ rí ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ lóde òní tó sì jẹ́ pé ó máa ń ṣe mí ní kàyéfì pé ṣé ọ̀dọ́mọkùnrin kan náà kọ́ lèmi náà ni hmm. ẹ jẹ́ ká ti bí ìṣáná kí èso oògùn gẹ́gẹ́ bí òwe àwọn hmm, àgbà hmm. ẹ wo yẹn sọnà. ẹ jẹ́ ká ti bè ṣáná kí èso oògùn. ó yorùbá jù mí lọ nìyẹn o. <laughs> elédùà ló ṣe é. ó yá bàbá o bàbá o mo tẹrí ba o. yóò dáa fún ọ ọmọ mi bẹ́ẹ̀ ni <laughs> bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lóde òní hmm. ní àárín àwọn ọ̀dọ́ èmi tiẹ̀ wá wò bóyá pàṣípàrọ̀ ògo àbẹ́mi ni mò ń rò bẹ́ẹ̀ ni ẹ bá wo àwọn obìnrin wa even kó jẹ́ àwọn obìnrin nílé àbí ọ̀dọ́ àbí ìyáálé ilé àbábílékọ hmm. àwọn obìnrin ń gẹrun lóde òní láti ṣe orí wọn ara wọn lóge bẹ́ẹ̀ àwọn ọkùnrin wa bẹ̀rẹ̀ sí ní dirun. Hmm ẹ rí pé pàṣípàrọ̀ ògo ni hmm. kọkùnrin ó wá mú irun kó máa hmm. dirun ẹ má bínú ẹ̀yin tẹ́ ń ṣe o bó ṣe yé yín sílẹ̀ ṣe ń ṣe àmọ́ èmi àràbà òwò mọ́ ojú tìrókò. Hmm. máa kiri ààrẹ lọ orí <laughs> mi ń wú. <laughs> ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín o èmi àti yín àjọjẹ̀ gbádùn ètò yìí a ó sì jọ kẹ́kọ̀ọ́ lórí ìkànnì tá a wà nítorí Orísun ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká dókè lọ́hùn tá a bá padà dé a ó tún máa jọ jẹ̀gbádùn ètò yìí à ń bọ̀ náà ẹ káàbọ̀ padà sórí ètò ètò akínyìn náà la ṣe wà yìí ẹ wo àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi ni a ti ń gbà àwọn èèyàn ti ẹ̀ ń sọ pé ẹ bá wa pílé orin lágbájá ẹ bá wa pílé orin tàmẹ́dà ẹ ṣe sùúrù gbogbo ẹ̀ náà la máa ṣe kí ni la máa ṣá sí orí afẹ́fẹ́ ẹ wo Abímbọ́lá akíkanjú ọlá wọn ní pé àwọn ń kí wa lórí ètò yìí pé a kú iṣẹ́ takuntakun wọn ní araba wọn ní àwọn náà ń kí pé ó káre o wọn lórí kí ẹ ti ẹ̀ wá pọ̀ gidi gan ni ló mo máa ń sọ fún wípé ìjẹ̀bú òun ṣì ní ọkọ̀ ìbàdàn kò dẹ̀ fẹ́ gbà ẹ wò tinúkẹ́ tinúkẹ́ bá dé jọ wọn nípa àwọn ń kí wa láti ẹgbẹ́dá wọn làwọn ń kí wa láti ẹgbẹ́dá wípé ẹ kú iṣẹ́ takuntakun àwọn òun náà tún kí wa ń bẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni ọ̀gá wa kan náà <laughs> wọ́n la kú iṣẹ́ takuntakun èmi rí wọn bí igi lẹ́yìn ọgbà mi lẹ́yìn Elédùmarè bẹ́ẹ̀ ni ọ̀gá wa ni wọ́n <laughs> alákòóso ètò yìí bẹ́ẹ̀ ni ọ̀gá wa kan náà tí mo mọ̀ wípé <laughs> tí mo pè nígi lẹ́yìn ọgbà mi lẹ́yìn elédùmarè wọ́n sọ fún wa wọ́n ní akúṣẹ́ takuntakun pé àwọn á jèrè iṣẹ́ yìí orúkọ ọ̀gá wa tí mò ń pe rí náà ni Mr Bimbo Ogunsanya hmm. nípa pé ọlọ́run jogún ìmọ̀ fún wọn àti òye wọn kì í fi í ṣe ìwà rárá kò sí bí wọn ṣe lè báyàn ṣe bó o kúrú báyìí bó o ga báyìí kó o tún lọ báyìí kò sẹ́ni tí Mr Bimbo lè bá ṣe bẹ́ẹ̀ ni mo fi ń dá yín lójú wípé ẹ pẹ́ fún wa sàbí pẹ́pẹ́ ṣe ń pẹ́ bẹ́ẹ̀ ni ẹ ẹ ẹ dàgbà pẹ́pẹ́pẹ́ sì kó wa jẹ pẹ́. kì í ṣe pé wọ́n tẹ̀ tún wá nírẹ̀lẹ̀ lásán mm. tí o bá tún wá ṣe àṣìṣe mm. tí wọ́n fà fẹ́ bá ẹ wí mm. wọ́n máa sọ fẹ́ pé rárá o kò jẹ́ kó rí bẹ́ẹ̀ tó bá tún wá ṣe nǹkan tó rí wọ́n bá tún wá wú náà wọ́n tún wá sọ wípé ah ó dàgbé mo fẹ́ lọ sùn báyìí ọkàn mi ti balẹ̀ <laughs> báyìí. bẹ́ẹ̀ ni ó dáa kéèyàn lọ́gàá tó dáa bẹ́ẹ̀ ni àwọn àtẹ̀jíṣẹ́ ń wọlé lọ́lọ́kan òòjọ̀kan bẹ́ẹ̀ ni a sì ní àwọn orin tí a fẹ́ tẹ̀ sórí afẹ́fẹ́ fún ìgbádùn àwa àti yín bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ gbọ́ orin bá a bá padà dé a ó tún máa tẹ́ pẹpẹ ètò. <laughs> wọ́n ní táwọn bá ti dòdò ojúde bàbá ẹni lákòókò ju ẹ wò ó àwọn ọmọ ìlú mi rè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n fún èmi adébísí ọmọ ìjẹ̀bú rè tẹ̀dọ̀ orílẹ̀ èkó wọ́n fọmọ mórí àwọn wú kẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wò ẹ̀yìn ara mi kẹ́ni bẹ́ẹ̀ ṣe ń jù sí mi rémi náà wọ́n bẹ́ẹ̀ ṣe ń jù rémi náà wọ́n nítorí fọ ọmọ mọ́ fọ inú ẹ̀ ń dùn wọ́n dẹ̀ ti fọ àti nọ́yìn èmi kúrò náà rẹ̀ ìjẹ̀bú èyí ṣì fọ́ o èdè ṣì náyìn fọ àti nọ́yìn báwọn ènìyàn mi bọ́ ṣe fi mú ránṣẹ́. forty nine Age forty nine báwo ènìyàn mọ̀ ṣe fi ránṣẹ́ lèmi náà wọ́n wọ́n ń bọ́ ẹ̀mọ̀ òun orí àwọn wú wọ́n dẹ̀ kí akọgbẹ́ mi náà fọ òun náà gbìyànjú araba kẹ́ má fọwọ́ ìgbédè mi àwọn ará mi fọ gbìyànjú ẹ wo ẹ̀yin ará mi ìwọ̀n ẹ ṣe gidi gan ni èmi náà mo mórí wọn wú ẹ̀wọ̀n náà wọ́n mórí mi wú bẹ́ ṣe fi ohun ránṣẹ́ kẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ má ṣe kiri ẹ má fowó ránṣẹ́ ẹ má fọ ìjẹ̀bù lẹ́kẹ̀ẹ́ ẹ má jẹ́ kọ́ mọ́ ìbàdàn kọ̀ọ̀kọ́ sọ̀rọ̀ míì ẹ ẹ wo sẹ́ẹ̀rí ẹ̀yin bọ̀dá mi ń lu ọyọ̀ nílùú ìbàdàn yóò da fẹ́mi àti èmi àti yín àní mórí ibùsọ̀ ẹnu torí kì í ṣẹran dé bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan náà ní kí n bá wọn kí ọ̀gá wa pátápátá gómìnà wa Rótìmí Mákindé fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nílùú Ọ̀yọ́ èmi náà wá ń kí yín sà èyí náà sì gbọ́dọ̀ kí mi sílé you know I is how to save my car <laughs> bẹ́ẹ̀ ni mo ń kí gómìnà wa lórí abala tá a wà yìí gómìnà wa Rótìmí Mákindé mò ń jẹ́ kó yé yín bọ̀dá sẹ́ẹ̀rí mo dé kó mo dèrè o mo sì gbédè dáadáa bó bá sì ní tẹ́ ẹ fi iṣẹ́ tẹ́ ẹ fẹ́ gbé mi lọ́wọ́ lórí ìkànnì tá a wà yìí èmi àtàwọn àwọn ẹ̀ka akẹgbẹ́ mi a lè ṣiṣẹ́ fún yín bẹ́ẹ̀ ni láti rí i pé láti sọ fún gbogbo èèyàn yìí pé ìjọba yín ó dùn mọ́ wa ó sì dùn mọ́ gbogbo aráàlú hmm. Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n wá jẹ́ ó mọ̀ yé yín ẹ̀yin ọmọ ìlú mi mo ráwọn àtẹ̀jíṣẹ́ yín o só ti yé Ìbàdàn la wá ó ti yé yín àsìlè fi hàn gbangba kò sí ní tí ó ṣe wá pínrín lógójì sóyè yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ só rọ́wọ́ mi kọ́lá ni bẹ́ẹ̀ yóò bá ní pẹ́ńtà ṣèbí yóò náwó lẹ̀ ní pé só rọ́wọ́ ó kó rọ́wọ́ mi. ẹ gbìyànjú ìyẹn lẹ́kọ̀ọ́. ẹ bó ti ń ṣẹlẹ̀ náà nù gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ló ti wọlé mo sì fẹ́ jẹ́ kó dá yín lójú wípé gbogbo ohun tẹ orin tẹ ẹ fẹ́ tẹlẹ ẹ fẹ́ jó tẹ pàápàá tọ̀ síbẹ̀ pàápàá tọ̀ síbẹ̀ pàápàá tọ̀ síbẹ̀ ó bẹ́ẹ̀ ara ta ojú ara kan jù bẹ́ẹ̀ ni ẹ jẹ́ àlọ́gbọ́nrin bá a dé a tún máa jọ jẹ̀gbádùn ètò èmi lèmi ọyìn o Ìbàdàn ẹ máa káàbọ̀ padà dẹ̀dẹ̀ èèyàn ara ilé mi ẹ káàbọ̀ padà lórí ètò àkìyìn orí ètò àkìyìn ní náà àṣewà náà yìí ẹ wò ó ṣe rí àtẹ̀jíṣẹ́ ń wò nínú oríṣiríṣi ojú mi lè ti ṣú mi lè rí ètí mo máa dání kọ̀ọ̀ka ètí mo fẹ́ sọ gan lè ti sú mi ẹ jẹ́ kí n sáré mọ́ àwọn tí mo ní mú níwọ̀nba níwọ̀nba ṣe rí láti Ṣàgámù rí Alhaji Mubashiru sọ wípé àwọn fẹ́ ṣílé wọn láwọn fẹ́ ṣílé àwọn ní ìpín oṣù yìí àwọn ènìyàn láwọn pé wọn láwọn pé ara ilé ilé wọn pàrà oko fọkàn wọn bá ṣe àjọyọ̀ ìṣílé adéyínká ó fọkín bá wọn máa kí iye òun fún ọjọ́ ìbí wọn rè ń wà níwájú màmá wọn kẹ ẹ pẹ kẹtọ wọn wá gbóborogbo tí ń gbó wọn wá gbó gidi gan ni wọn wà ní gbogbo ìyà wọn náà wá àwọn ẹwà ní ṣí wọn ẹni ṣì àwọn aṣọ tí ń sọ wọn ẹfọ oúnjẹ ọmọ ẹni kúrò lẹ́nu wọn láti jẹ wọn wá ẹrù abiyamọ ìtú wọn ni wọn ní gbé kò wọn nílé wọn ò bá wọn tú o láṣẹ Èdùmàrè wọ́n fọ́ kí n kí wọn gidi gan ni ẹ wò wọ́n fọ́ kí n mú orin àwọn ọmọ ìlú mi fọ́ kí n lọ rí ìlú mi mo wá fẹ́ gbọ́ mọ́ ìlú mi torí ènìyàn kàn ní béèrè tí òun kọ orin mi dàbí orin ọkọ náà kan kí n wá sọ orin wọn fọ àyùbá ọmọ ẹni ni àkàdé ṣe kiri á lè rọ ìjẹ̀bú àmúrọ̀rọ̀ ẹni rẹ̀yìn ọmọ ẹni ni ẹ ká lọ rí yàrá òkè náà ká lọ gbọ́ àyùbá ó ṣe kí ni ó yá níbẹ̀. Ah, mo gbádùn ẹ ọmọ ìjẹ̀bú tó bá yá yóò mọ̀ lẹ́nu tẹ́ẹ̀rí tẹ́ẹ̀rí tẹ́ bá ti ń gbọ́ gbogbo ẹ̀yà ara lé bó ṣe ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan four plus nine kí ni ó fún wa forty nine ni four and mm, nine ni eh, four and nine four àti nine ṣé mo wá parọ́ mọ́ ní parọ́ mọ́ bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sórí ètò èmi ọmọ yín náà ní Ìbàdàn nílé Olúyọ̀lé ẹ wọn àjẹgbínjẹ kára sẹ́yìn ò láìkì ìgbín ni ìgbín ìlàkọ̀ bẹ́ẹ̀ ni ó lọ gan ó lọ fà pẹ̀lú àmàlà lá fún pẹ̀lú àbùlà í ẹ̀ ń gbé tọ́mì àjọ jẹ́ ni ẹ bá ti ṣe tán bẹ́ẹ̀ ni èmi lọ́mọ Ìbàdàn bẹ́ẹ̀ ni gbogbo èyí tẹ̀ ń tẹ àjẹjíṣẹ́ láti ìlú Ìbàdàn tẹ̀ ń sọ wípé kí n plé orin fún yín kí n ṣe báyìí wo mo ń rẹ́pírẹ́sẹ́ńté o bẹ́ẹ̀ ni èmi ní Ìbàdàn sẹ́mọ pé ogun ò jàbàdàn rí bẹ́ẹ̀ ni àwọn agẹṣin kólé bá bá ti gbógun bá ti dìmọ̀ ogun báyìí lágẹṣin tá lọ ká wọn bẹ́ẹ̀ tá dáná yá wọn bẹ́ẹ̀ ni bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n wò wá wọ́n máa rò pé olè ni wá awé sólè awé ṣàfọwọ́ra ah. mm. ọmọ ìbàdàn ṣiṣẹ́ ìbàdàn ní ẹran mò ń tà ọ́ sáàmì ṣá ọ ni ó padà gbẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ará ìsọmọ búkú bẹ́ẹ̀ ni ìtorí ẹ̀ la ṣe bí awà yìí bẹ́ẹ̀ ni gbogbo orin tẹ́ ẹ béèrè lọ́lọ́kan òjọ̀kan láwọn tẹ̀síwájú yín ẹ tún wá jẹ́ oúnjẹ ẹ̀gbẹ́ ni ẹ wo ẹ jẹ́ jẹ́ kó sẹ́ẹ̀rí ẹ jẹ́ ọlọ́jẹ̀ gbádùn King Ìbàdàn hello. a káàbọ̀ padà lórí ètò akínyìn òun náà wàyé ń fọ́ kí mákindé dé ẹ̀wọ̀n ènìyàn rẹ̀ ń gbọ́ wá fọ etí tẹ́ fi ń gbọ́ wá di ojú tẹ́ fi ń wò wá fọ́ àdúpẹ́ lọ́wọ́ nítorí pé kó kẹ́bàdẹ́kù sọ fún ká má tẹ̀síwájú á lè tẹ̀síwájú torí fún ẹ̀wọ̀n ẹ̀rá wò tá a fi ń ṣòrun tá a ń ṣe àdúpẹ́ lọ́wọ́ wọn fún ìfẹ́ tẹ́ fi hàn fún wa fún àtẹ̀jíṣẹ́ wọn ó túmọ̀ sí wípé rán à ń ṣe òun nítumọ̀ àdúpẹ́ gidi náwó wọn á sọ wípé wọn ṣe gidi gan ni àtẹ̀mí àtàkẹgbẹ́ mi tá a dúpẹ́ o àdúpẹ́ o àmọ̀ lóore o wọ́n fẹ́ ká ẹni bá fún lóore ẹni bá mọ̀ lóore ààrẹ mìíràn ẹgbà lẹ́ni á fi dédé ọwọ́ á fi jẹun àmọ́ ọpẹ́ ẹni wá abákẹ́gbẹ́ mi. bẹ́ẹ̀ ni ẹ á fi ọwọ́ ìfàbẹnu bẹ́ẹ̀ ni bó kàn ń gbọ́ wẹ́wẹ́ four and nine bẹ́ẹ̀ ni ẹ wo ẹ jẹ́ kí n sáré kí olólùfẹ́ mi àtàtà Rachel ayare lọ́ọ̀dẹ ọkọ mo kí àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni láti láti àkọ́kọ́ títí dé ìgbẹ̀yìn mo dúpẹ́ lọ́wọ́ elédùà fún ìfẹ́ tí o ní sí mi mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ ẹbí mi tí wọ́n fi ìfẹ́ yí mi ká tí wọ́n rọ̀gbà yí mi ká ní gbogbo ìgbà látòrí Sherifa títí dórí Rashidi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú ìfẹ́ ẹ àpọ́nlé mi mo fi ń dá yín lójú pé gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn mo ń represent ìdílé àràbà <laughs> bẹ́ẹ̀ ni lórí ìkànnì tá a wà yìí ẹ jẹ́ kí n tún jẹ́ kó yé yín o gbogbo olólùfẹ́ mi káàkiri ní ètò sinimá àgbéléwò ni àbí nípa kágbóhùn mo fi ń dá yín lóye ẹ̀yin ará àdúgbò ẹ̀yin ará ilé mo fi ń dá yín lójú wípé èmi lẹ́ẹ̀ máa rí ẹ̀yin náà lèmi náà máa bá bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín pé <laughs> ẹ wò àwọn àtẹ̀jíṣẹ́ mi wà ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín àwọn orin kan wà tí àwọn kan ti béèrè fún bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká dókè lọ́hùn ká sáré lọ gbọ́ orin yẹn bá a bá dé a ó tún jọ máa jẹ ìgbádùn ètò yìí lọ́tùn káàbọ̀ padà ẹ káàbọ̀ padà sórí ètò akínyìn akínyìn náà ni àṣewàyí ní Orísun TV ẹ káàbọ̀ padà ní èèyàn nírò wípé ẹ gbádùn orin àwọn orin tí a ṣàjọ yẹn mo nírò wípé ẹ gbádùn ẹ wo àtẹ̀jíṣẹ́ pọ̀ lóríṣiríṣi ẹ tètè sáré mú eléyìí kí akẹgbẹ́ mi náà lè mú kan á ṣe kí ni ká wá kó gbogbo ẹ̀ papọ̀ ká máa jáde bẹ́ẹ̀ ẹ wò ó ṣe bí adépọ̀jù adépọ̀jù rere lolúwa ó ní òun dúpẹ́ lọ́wọ́ ìyá òun wípé ó kú ìtọ́jú àwọn adépọ̀jù ó ní bóun ṣe wà yìí o mẹ́sàn-án péré ni òun ó ní òun máa ń gbádùn ètò wa òun dẹ̀ fẹ́ kí ìyá òun òun fẹ́ kí wọ́n wí pé wọ́n kú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ẹ wo ọmọ kékeré ọmọ rírì ìyá ìyá ni wúrà ìyebíye ẹ wo Adépọ̀jù ó ń kí mọ́mì ẹ̀ ó ní wípé ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun láti abúlé Ẹ̀gbá. bẹ́ẹ̀ ni <laughs> èmi tún ni o bẹ́ẹ̀ ni àtẹ̀jíṣẹ́ kan tí mo fẹ́ sáré mú òun dà ẹgbẹ́ wa. bẹ́ẹ̀ ni àdìgún ọmọ olókùn ẹ̀sìn ló tẹ àtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ sí wa tó ní ká báwọn kí olólùfẹ́ wọn tó wà ní ọgbà àwọn agùnbánirọ̀ ó ní kí n sọ fún ọ wípé lórúkọ ọlọ́run elédùmarè ó ní o ò ní jábọ́ lórí okùn ìwọ náà dokùn mú dáadáa <laughs> bẹ́ẹ̀ ni ó ní kí n jẹ́ kó yẹ wípé <laughs> pé láyọ̀ tó fòun sílẹ̀ ló bá òun ó sì fi ń dá ẹ lójú wípé òun nífẹ̀ẹ́ gan gidi gan. bẹ́ẹ̀ ni ìdílé márùnrún ọ̀la wọn ní kí n jẹ́ kó yé yín pé àwọn fẹ́ kí yín lẹ́ẹ̀kan sí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wọn kẹ́dùn ìyàwó wọn tó lọ sinmi nínú olúwa. wọ́n ní ẹ̀yà ọjọ́ tí ìyá jáde láyé bẹ́ẹ̀ ni àwọn ó ṣe ọdún kan fún wọn tó jẹ́ ayẹyẹ ìkẹyìn ní èyí tó jẹ́ ọdún tó ń bọ̀ wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀yin tẹ́ wá láti ìlú kéréje tó súnmọ́ wọn àtẹ̀yin tẹ́ wá láti ìlú èkó wọ́n ní àwọn dúpẹ́ àwọn mọ̀ ọ́ lóore bẹ́ẹ̀ ni wọ́n sì ní kí n sọ fún yín lédè Ṣakí pé gbogbo ilé <laughs> bẹ́ẹ̀ ni gbogbo ilé ẹ jẹ́ kí n wá sọ fún yín mo rò pé èmi àti yín jẹ àǹfààní ètò tá a gbé wá lénìí bẹ́ẹ̀ ni a sọ̀rọ̀ nípa àṣà àti ṣe bá a ṣe ń ṣe láwùjọ bá a ṣe ń bọ̀wọ̀ fágbà bá a ṣe ń kí àgbà bá a ṣe ń múra lóde òní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà bẹ́ẹ̀ ni a sì sọ nípa ọkọ láyà nínú ilé bí a ṣe ń ṣe ọ̀pọ̀ obìnrin ló mà tiẹ̀ ń sọ wípé òun ò lè ṣe sọ́rí fún ọkọ òun torí pé òun ò ṣẹ́ ààrẹ májà kan ò sí ààrẹ àjàmárẹ kan ò sí bá a bá jà ẹ jẹ́ ká bẹ̀ra wa ká sì ṣera wa lóṣùṣù ọwọ̀ torí pé tá a bá múra wa lọ́ta yóò hàn lára àwọn ọmọ wa bẹ́ẹ̀ ni ètò lètò yín o àkìyín lètò ẹ máa tẹ̀lé wa ní gbogbo orí ẹ̀rọ ayélujára wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ọ̀gá wa àtàwọn àwọn ọmọjú ẹ̀rọ wa tí wọ́n jẹ́ kí ètò tòní kó wá sí ojú ìwòran ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ni kí n sì tó máa dágbére lákòótán mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ tí ì darapọ̀ mọ́ iléeṣẹ́ wa láti bá wa ṣòwò láti jèrè bẹ́ẹ̀ ni Orísun orísun ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ni kì í ṣe pé àkàn máa máa kọ́ra wa lọ́gbọ́n ẹ jẹ́ ká bá yín polówó ọjà yín kí iléeṣẹ́ yín gbòòrò ju ti tẹ́lẹ̀ lọ ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ̀yin tẹ́ jẹ́ rílétọ̀ tí ẹ̀ ń ta ilẹ̀ tẹ́ ń ta ilé ẹ jẹ́ ká bá yín solidify confidence yín confidence àwọn customer yín through yín kẹ́ gbé iléeṣẹ́ yín wá síbi ká bá yín polówó ọjà yín kí ọjà yín tà wàràwàrà kéèmí àti ẹ̀yin àti iléeṣẹ́ wa àti iléeṣẹ́ tiyín náà kájọ tọwọ́ ìfàbẹ́nu tẹ́ ẹ bá wá fẹ́ rí wa ẹ lọ sórí ẹ̀rọ ayélujára wa káàkiri either Facebook Instagram Twitter uh, YouTube please at Orisun TV it's very easy ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ẹ bá wa dòwò pọ̀ kémi àti yín lè tọwọ́ ìfàbẹ́nu mo wá ń dágbére fún yín lórí ètò yìí pé èmi làràbà àràbà wò mọ́ ojú tìrókò tó bá sì jẹ́mi náà lẹ fẹ́ bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára at facebook àràbà ọlátúndé ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ẹ jẹ́ àjọ kíra wa bẹ́ẹ̀ ni lórí instagram àràbà ọlátúndé 1979 bẹ́ẹ̀ ni bóyá màá máa ṣe twitter later <laughs> ẹ ṣí ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé ojú tẹ́ fi ń wò wá ò fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di akẹgbẹ́ mi. ẹ wo ṣẹ́ni tẹ bá fẹ́ àtẹ̀jíṣẹ́ tẹ bá fẹ́ tàtẹ̀jíṣẹ́ sí èmi náà àbí ẹ tẹ̀ bá wa sọ̀rọ̀ ní bí ẹ ṣe lè gbé ìpolówó yín wá káwá bá yín gbé e jáde fún àwọn tí wọ́n nílò ohun tí ẹ ń ṣe ìbáà jẹ́ iṣẹ́ ọwọ́ ìbáà ìbàjẹ́ iléeṣẹ́ ńlá àbí kékeré kò sí nǹkan kan tí ẹ bá ń ṣe àwa ṣetán láti bá yín ṣe kí ni láti bá yín gbé e jáde ẹ wò èmi ọmọ yín náà sì ni adébísí ọmọ ìjẹ̀bú tó tẹ̀dó sí ìlú èkó tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ àbí ẹ ní nǹkan kan tí ẹ fẹ́ béèrè àbí ẹ fẹ́ jẹ́ ká jomi toro ọ̀rọ̀ lórí àkórí tí a gbé wáyé ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí mi kété tí mo bá ti rí báyìí ni màá dá yín lóhùn sí adébísí ọmọ ìjẹ̀bú tó tẹ̀dó sórí ti ìlú èkó ní orí facebook lórí twitter tiktok àti àti Instagram Adébísí ọmọ Ìjẹ̀bú tó tẹ̀dó sí ìlú Èkó ẹ wo ètò Akíìyín àfẹmúwá sí ìparí báyìí àwa ń sọ pé lágbára Elédùmarè bí a ṣe ń fira wálẹ̀ ní wákàtí àti ọ̀wọ̀ yìí a ní rí a ní dúró dera wa nínú ẹkún o a bá máa fi padà wá a ní kán lápá a ní fọ́ lójú lágbára Elédùmarè ìròyìn ayọ̀ la máa gbọ́ nípa yín ìròyìn ayọ̀ la máa gbọ́ nípa wa ìròyìn ayọ̀ la máa gbọ́ nípa iléeṣẹ́ wa àti gbogbo àwọn alákòóso a sọ wípé ó dàbọ̀.